alágbèmọ̀rẹ́ o. tó ń bojú kan ni kí ló kàn lágbe ọlọ́jọ́ òkan mi kọ́ má dá sí lèlè mi ìgbàdé ọkàn òkìrùn ẹgbẹ́ fẹ́. Uh, ẹ fi wá mi rí ẹ fi re wá mi kan àyè ń bẹ nínú yàrá mi ẹ fi wá mi ẹ gbére wá mi rí ẹ mi kan ẹ fi mi rí ẹ fi mi kan àyè ń bẹ nínú yàrá mi ẹ mi kan. two bedroom ni mo ní one room ni mo sùn two bedroom ni mo ní one room ni mo sùn àyè ń bẹ lára wa ẹ̀fìrè wá mi kàn án. ẹ̀fìrè wá mi rí. ẹjọ́ kò wálé o. ẹjọ́ ọ̀dà mi lárí kí ni problem rẹ̀ no kí ni problem rẹ. manager a ní kó má bínú. má bá sọ má sọ fún mi dákun mi láìkì rẹ mi láìkì rẹ mi láìkì rẹ kí n sọ fún mi láìkì rẹ ọkọ mi láìkì rẹ nǹkan yóò má sọ fún ọ̀hún búwẹ́ bíi òde bá ní òbí ẹ̀sìn sọ fún ẹ̀ kọ́ má irú kọ́ má ṣe yà àwọn rẹ̀ jẹ́ sọ wọn jiná aago márùn àwọn rẹ̀ jí mẹ́rin àwọn rẹ̀ jí mẹ́ta àbọ̀ wọ́ọ̀ṣẹ̀ rẹ̀ bọ̀ tábìlárì kí ni problem rẹ ọmọ no sọ fún mi kí problem rẹ. àwọn rẹ̀ jẹ́ sọ bàdó ṣà àwọn adé fẹ́rari ṣògológo one àwọn rẹ̀ àwọn jíde ìbáńtà Òṣùpá ní àwọn ọmọ bá nìyẹn ní wọn gara tọkì gara ṣé o get out of here I ban you all get out of here ìwọ wa ṣe bẹ o jẹ bẹrẹ sí wọn dẹ kó sọ fọ wọrọ ga ìjọsìn like it. as a manager I know my work I define Adefaydari I manage him Badosre I manage him Badosha I manage him ọmọ small doctor I manage him You want ìwọ rẹ jẹ ọmọ alágbe if I manage you is there a problem there and I don't like it. You mo pẹ́ jí ni kẹ́ ẹ má bínú manager. ìwọ pẹ́ jí ìwọ pẹ́ jí ìwọ pẹ́ jí ti gbọ́ ẹ band ẹ má bínú. mánìjà bá mi mú jẹ́kẹ̀ ẹ kọrin o. mánìjà mo ti gbọ́ o ẹ darí o ẹ kọrin jọ. kúnbẹ̀lẹ̀ abadé báyìí. ẹ fi lè wá rírà nǹkan ẹ kọ́ tọ̀dọ̀ rẹ. alágogo kẹ́kẹ́kẹ́ kẹ́kẹ́ rí kẹ́ kẹ́kẹ́kẹ́ kẹ́kẹ́ oh, rí ẹ jẹ́ kí sẹ̀kẹ̀ wáyé náà. ok. Ferrari, ohun òkè, ohun òkè. Alùmọ́lẹ̀ ani gbéra tani gbéra gbéra eh, eh, gbéra gbéra ẹ̀sìn one gbéra ẹ̀sìn two gbéra ẹ̀sìn three gbéra ẹ̀sìn four gbéra lèlélò gbéra ajá one gbéra ajá two gbéra lèlélélò gbéra làlàlàlà o gbéra lèlélò ajá yìí ẹ̀sìn one gbéra ẹ̀sìn two gbéra ẹ̀sìn four gbéra ẹ̀sìn báyìí gbéra ajá ajá wà nù gbéra lélẹ̀lẹ̀ o gbéra gbègbè ti gbé gbé o gbéra kérété ti gbé gbéra kérété gbéra kérété lélẹ̀ o gbéra kérété lélẹ̀ o gbéra kérété ti gbé. èmi ò mọ̀ bóyá bí ìṣe mi ni mo níjà dọ́sán torí rẹ̀ ra orin kíkọ́ níjà wọ́n á gbà lábà yìí. mọ́níjà. ẹ wo jẹ́ kí ẹ kó rí aláìsàn ọkọ̀ àkọ́kọ́ níbẹ̀ tamilari má jẹ́ kí n fọ ọtọ̀ kó gbọ́ sọ́fọ oríire wa nílẹ̀ rẹ̀ plane seventy four èlé èkó tán orin tí pọ̀ jù ọlọ́run kọ́ didi yan kọ́ ti ń pè gift kọ́ mọ̀ wọ gift follow the rims ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bébí òní eh. ẹ̀ orin lọ́wọ́ ọlọ́run tẹ́ ti bùkún rẹ̀ kò sì má má bùkún ẹ̀rìn orin pọ̀ orin wa ní ẹ̀sẹ̀ ti fọ̀ lè ṣe. mọ́níjà wo kọ́lọ́hún fi iṣẹ́ kẹta náà. àṣẹ bílíàmínú. bẹ́ẹ̀ ní ẹ̀ ti odò etí odò. a bàbá àbèjì orin mélòó ní kọtí ti lè lóyìnbó. bí èlò lóyìnbó adé oníyàn wà má jẹ́ sí ipò ọ̀tàn má jẹ́ sí ipò kótó sọ̀sọ̀ dòlù mọ́níjà orin kíkọ́ ni. gbọ́ akọ̀kọ̀ níbẹ̀ má jẹ́ kí n purọ́ tán nítorí tó mọ kó yóò bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ rẹ̀ lọ sí sọ̀rọ̀ wa. ẹ <coughs> eh, àwọn bandi kọ́ńpléènì. ẹ ló ṣòro àlọ ní last month wọn kọ́ńpléènì èso wò bẹ́ẹ̀ rà àlọ ní last three weeks èso wò bẹ́ẹ̀ ẹ eh, ti jẹrin èso wò bẹ́ẹ̀ di all kọ́ńpléènì emirè jẹ́ sọ̀fọ̀ yóò mọ̀ sọ̀fọ̀ emirè sùmọ́ ebi de suma ngbọ́dọ̀ e ba ẹsọ ọtọ ọ̀rọ̀ bọjẹ n kọmplain sọfọ àwọn máa wà nẹsùn yà sà àwọn máa wà nẹsùn yà sà omdumi tó sọfọ kọmpa wà nílẹ sà tí kọ tí wọn gbélé o tí alágogo bóbá lulu bí oníṣẹ́ kẹrẹ bóbá lulu bí ọkọ tí ń pa alálùmọ́lẹ̀ bóbá lulu sọdẹ́gbọ̀n sọfọ atrans ìhun rẹ̀ ìyá wèrè jù pé bá sanwó section rẹ̀ ń ènìwà gbẹ jọ try make sure sọfọ ó sanwó atrans ó sanwó alágogo ó sanwó oníṣẹ́ di manager ṣe tó sọfọ eré tá a ṣe fún ẹ̀gbọ́n bàbá ìbejì ńkọ́. Ah, yẹn ni kẹ́ máa sọ yẹn ni kẹ́ máa sọ ṣé eré tí bá ìbejì yẹn ti light magic ohun rẹ̀ burú jù kan ti ń South Africa Embassy ohun rẹ̀ burú jù o torí ohun rẹ̀ mi kò rí ọ̀wọ́n oní agogo ọ̀wọ́n wẹ́dà rìbá ní ṣe ní àgùrà gbẹ̀rìgbẹ̀ agogo yẹn ti ya àwọn rẹ̀ ṣe. ó dáa èyí tí sàkà fi ránṣẹ́ sí ọgbẹ ẹgbẹ ọmọlágbé ńkọ́ pé ká kó fún wa. a ti bi lewu láti Dubai ẹ má jẹ́ kí kúrò náà kówó yẹn mi forty dollars ra ní màálà change rẹ̀ rí ọdún. wọ́n mọ̀ sọ fún ọ one fifty thousand forty thousand ní ọkọ mi mọ̀ sọ fún ọgbà mi àti sọ fún antrasi òun rẹ̀ ṣe mistake fún ìdèdè ìlú rẹ̀ wà nílẹ̀ ìdèdè ilẹ̀ rẹ̀ ti bọ̀ṣẹ̀ ẹ mọ̀ sọ fún ní ẹ má sọ ẹni antrasi kógun lè rí ọmọ ní wọn lódò ẹgí odò ẹgí rẹ̀ dárúwẹ̀ mọ̀kọ́ mi ti gí yẹn kéwù fọ ìmọ̀ràn ẹ̀hẹ́n òun rẹ̀ ó dá problem rẹ̀ antrasi lè jà wèrè jọ agidi tí bá ayé rẹ jà antrasi kóògì lè gbàgà kóògì lè lù dédégi ó ya dànù. owó tí mo wá kó fún ìjẹta àwọn gbàtà parí eré. ẹ má jẹ́ kí n purọ́ mí ní purọ́ ọ̀run ẹ̀ ọmọ alágbé ìyẹn ní purọ́ ojú tó sọ̀fọ̀ dédé fẹ́sítì àwọn pósítà mú láti design pósítà run ẹ fọ́tò run ẹ mo design sí the old bend wọn ní láti wọ aṣọ yẹn ó dáadáa yẹn ra fi ṣe sóde last week. wọ́n ń jàjà lọ. igi gbígbẹ lọ́ọ́ fi lù lórí tíá ẹlẹ́mi sì tọ̀dọ̀ mi. yorùbá àtọ̀páyìn àpàlẹ àkápàtọ̀ gbogbo ẹ̀ ìbí wọ ni ìjẹ̀bù wọ́n mọ̀ ọ́. ẹ wò ẹ jẹ́ mi fún yín ẹ mú ìdáhùn olóhùn ọjà tí ẹ rí láyé ìgbà kan báyìí ni ọmọ ń pọ̀ lórí lọ́lẹ̀ ṣùgbọ́n láyé tá a wà yìí àwọn olórin gan ni ó ń lówó lọ́wọ́ àwọn ni ó ń rí ṣe ẹ wo ẹ jẹ́ kí n kẹ́ ẹ nẹ́yìn ẹ jẹ́ kí n kẹ́ ẹ yàrá jẹ́ ìwò akọ̀kọ̀ níbẹ̀ ṣe rí mo ti bọ́ sọ èmi gbọ́ ni èmi gbọ́ dédé ọ̀nà ni mo ti bọ́ sọ dédé náà mo ti gbọ́ ní akọ́mọ̀ sọ fọ òun rè come to coercitive rè ni òun béèrè sọ wa ìyàrá lè dúró yìí ẹ sì bọ́ sí lè bọ́ ẹ sọ̀rọ̀ sọ wà á gbọ́ at the end of the day òun gbọ́ ẹnì gbà mo jẹ́ kọ́mọ̀ sọ àwọn ẹgbẹ́ olórí nítorí pé wọ́n máa ń sọ wípé iṣẹ́ téèyàn bá ń ṣe báyìí tó ń rí dùnrùn níbẹ̀ tó sì ń ráyọ̀ níbẹ̀ àfi kẹ́ni òun ya tẹpámọ́sẹ́ náà eh, ìbẹ̀rẹ̀ lè dàbí pé ó fẹ́ mógun díẹ̀ wá ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ń kọ́ ìdùnnú ayọ̀. ó ní ó tẹ̀yìn ẹ̀ jáde. ẹ wo yàrá ajé wọn ti sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ tán ẹ wojú mi dáadáa hmm. ojoojúmọ́ ni màá pè é dámìláre màá sọ fọ kó jókòó wíwẹ́ bá ní future èmi máa bọ ẹ̀rì o nítorí sọ fọ is the future of tomorrow future of tomorrow òní ẹ̀ future rẹ̀ bright jẹ́ ká ṣe kiri ká support rẹ̀ èmi rè jẹ́ manager kí n package rẹ̀ láti bẹ̀rẹ̀ sọ́fọ́ báyìí rè kó ṣe ṣe báyìí rè kó ṣe ṣe kó bá gbọ́ sí mi lẹ́nu wà á mọ̀ sọ́fọ́ at the end of the day you you see the the, the profit. àwọn olóyìnbó kan lọ́síwájú àwọn ọmọdé wọn tó ẹ children is the future of tomorrow ah pay pay our school fees àwọn nga kàn ti pay school fees àwọn ọmọ má ṣe kiri ọmọ graduate òun nga. mo máa ń gbádùn èbó rẹ gan ni ń dá mi láre sórí bí mo ṣe ń sọ fẹ́ tẹ ọmọ mọ́mí lọ́jọ́ kìíní àná náà ni pé kó ní sùúrù kó ní sùúrù lọ́dọ̀ òní yìí báyìí ayé rẹ̀ ti dà ń ti ń jẹ́ ìgbádùn rẹ̀ ẹ ṣòwárí jẹ́ ń sọ fún un èmi bó ti ń wo èmi yìí mo wà lẹ́yìn rẹ̀ bíi kéènì àtòrí mi àtàpá mi àtẹsẹ̀ mi báyìí ni wọ́n kìbọ̀ tí ń fi ipò sóríire lójú ẹ̀mí mi ó sóríire sẹ́. odi dọdọ aṣoríire aṣoríire amọ̀kókó ọ̀rọ̀ rárá fi wá sọ́dọ̀ ìyá alájẹ jọ ẹ má ṣe é pọ̀ ọkàn rẹ nítorí sọ̀fọ̀ àti gbìyànjú títí ibi rà tí ń ṣe rí àṣà wọn ti lẹ̀ ní níbẹ̀ o wọn lẹ́ni níbẹ̀ tó ń wá rọ ẹ ká dọ́dọ̀ ìyá alájí lè jẹ́ sọ́fọ̀ we are very very close and uh, bọ́n ṣe máa ń gbá ẹ̀nì náà full of uh, adviser máa sọ̀fọ̀ kí n debe kí n debe o ṣe mọ̀ sọ ọkọ uh, rẹ̀ nọ́dọ̀rùn ẹ̀ àwọn ọmọ là kí wọ́n máa bẹ ẹni san two hundred naira nǹkan á dẹ̀ lò ó náà ká sọ ẹ jẹ́ ká san ìbéèrè ká máa lo ọ̀dọ̀ ẹni àwọn alágogo àwọn ànàpàrọ̀ wọ̀nyẹn àwọn onílù àwọn yẹn alálùmọ̀lẹ̀ kọ́ ti pé atrans yẹn àjókòó nìkan náà yẹn olórin òun àdádúró ẹjọ́ á tí wọ́n ní ọ́ ṣe òun tí wọ́n lọ́ ṣe òun yẹn fi wọ́n lẹ̀ ṣé bí ká ẹ ti ṣe ìpàdé tẹ fẹ́ ṣe ni kí ni mo wà fún yín fún ìjẹ̀bú dámilálẹ̀ ó yẹ káwọn ẹmọ ẹgbẹ́ yín ẹmọ ọ̀bẹ wa mo ṣe nǹkan tẹ fẹ́ ṣe ń bí. ìyàlájẹ ìyàlájẹ wọn ẹ ó yà ìfúnwọ́n lórí ẹ bá tájẹ di ẹjọ ẹ lomi mi sọ̀rọ̀ òun náà. ìjà wọn lórí ìjà wọn lórí ìjà wọn lórí. ìjà wọn lórí. ìwọ jẹ ìwọ ó sórí rẹ lójú ẹmí mi báyìí ní dúró sí ọgbọ́n ìgbọ́n báyìí ni. ìjà wọn lórí ìjà wọn lórí. wọn wá ní ìwọ kò ní yọ yọ lójú ẹmí mi. mánìjà tí bá ti ń kọ́ ó máa fi àṣẹ. àṣẹ. <clears throat> ìyálàjẹ mọ̀rẹ́ o. àṣẹ. tẹ̀lélélélélé o. àṣẹ. àjà abúgbàjẹ. àṣẹ. wé màá ní gbọ́mọ̀ jùnú. àṣẹ. ọkọ rẹ ò ní sálọ. àṣẹ. lélélélélé o àṣẹ ṣáàládé o àṣẹ ṣáàtìtì bèbí àṣẹ. kí ló bínú jàre ìwọ náà ni mò ń dúró títí tí gbà tó sì tètè dé mú o pé béyìí ò ṣe èmi à ṣe torí ẹ̀ mo ṣe sùn. ẹ káàsán. yéṣùdé má bínú torí ọlọ́run pé mi wọ ọ̀dọ̀ ẹ̀. Ah, mo bínú pàṣẹ ṣe pẹ́ sẹ́yìn rẹ̀ lánàá. a ò ṣe jà. Ah. oúnjẹ ni mo bá ẹ gbé wá. Ah, má ṣeun o ẹ òṣèkú wọlé kó kó síbi mẹ́ta kí o lè wá jẹun àbí. ẹ má ṣe yọnu bá a ṣe jẹ tiwa tán la ní abáyé ń gbé tiyín wá kátẹ́gùn wọn fẹ̀ sí. ẹ ṣe o lóòótọ́ ni torí àfẹ́pẹ́ torí a ṣì ń lọ síbi kan. ẹ wà ẹ ní pẹ́ bò ń gbò lẹ wọlé ní ìsìtọ́ lẹ́ẹ̀ní pẹ́ ó tẹ̀ ṣe ìṣẹ́jú márùn-ún ní báyìí ṣe ni. ẹ wà tó mi tó bá ṣe tán òbúrò mú ń bọ̀. èjìdé ń bọ̀. <laughs> ó ti ṣiṣẹ́jú márùn-ún ọ̀tí ẹ̀ bá mi sí ẹ̀jẹ̀ àwọlé kárí ìjẹ oúnjẹ gangan. Mm. kí ni mi mi fẹ́ pẹ́ o. ọ̀ ní pẹ́ járe oúnjẹ gangan yìí ní pẹ́ ní pẹ́ oúnjẹ gangan ni wọ́n bá jẹ́ táwa jìlẹ̀. Hmm. ọ̀rọ̀ ìfẹ́ yìí sá kí ló ṣèfẹ́ o. Hmm. ọ̀rẹ́ mi ìfẹ́ jẹ́ ohun pàtàkì tí ọba mi ò kéé tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. <laughs> ìfẹ́ dùn ó dùn jọ fọ́rọ̀ oyin lọ àmọ́ ọ̀rẹ́ mi tó bẹ́ẹ̀ náà ló mọ̀ sí kó o tó. Hmm. ṣé lóòótọ́. lóòótọ́ ìfẹ́ rẹ̀ ah. sọ́bi tí ìfẹ́ bá gbilẹ̀ kan láàrin olólùfẹ́ méjì àrà tó bá wọn ra wọn bẹ́ẹ̀ ló mọ̀ fi ra wọn dá. Hmm. mo ti rí ìfẹ́ tó sọ àgbàlagbà tó sọ di ọmọ kékeré hmm? mo sì ti rí ìfẹ́ bákan náà tó sọ ọlọ́gbọ́n tó sọ dòpònú. Hmm, ọ̀rẹ́ mi mo ti rẹ́ni tó rìn tí tí tí tó kọlu eluwe. ẹ ṣó fọ́ lójú ọ̀rẹ́ mi kò kúkú fọ́ lójú torí ìfẹ́ náà ni. ọgbà hmm, ọ̀hún adébáyọ̀ fani kú kí ló dé gan-an tó jẹ́ pé ọ̀rọ̀ ìfẹ́ ìṣá ló tẹnu mọ́. kò sí ọmọ rẹ mi jẹ́ èso tọ́kù fún mi sórí kémi kíní kí n tó nífẹ̀ẹ́ wọ́n ilé ó ta sí ló pẹ́ díẹ̀. Ah, ah, a sọ bẹ́ẹ̀ mọ́ ah, eh, torí àwọn ọkùnrin tó ṣe ń pàdé torí wọn ló ṣe ń rí dàkejì ìfẹ́ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ ọba mi òkè abami gbé ẹ pàdé ọkùnrin alálùbárí kan adára bí ọjọ́ abùwà tútù bí àdàbà ọmọkùnrin tó sunwọ̀n tí ò ní àbàwọ́n kankan ọlọ́run má bá mi gbé ẹ pàdé agbára ọlọ́run. ó ṣe sọ wá ṣọ́ọ̀bù wa lálẹ́ ọ̀la. Ah, kí lẹ́yìn ṣe ń ṣọ́ọ̀bù yín lọ́la o. Ah, ah. ṣé o ti gbàgbé pé ọ̀la ni jímọ̀ tó kẹ́yìn oṣù. lóòótọ́ máa ní gbogbo fàájì <laughs> ta ló máa kọrin àwọn akéwì ìjẹ̀kọ́ níbọ̀ wá kọrin lọ́tẹ̀ yìí o àwọn ọmọ alágbe la pè lọ́tẹ̀ yìí o. akéwì ìjẹ̀kọ́ alágbe èyí tẹ bá rí ni ẹ pè kọ́ṣà ti mọ orin kọ. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o wọ́n ní wọ́n kọrin dáadáa wọ́n mọ orin kọ. ẹ̀yẹn náà dá òjá máa lọ. <laughs> ọmọ ológun jogun o ah. èmi jogun wẹ́ẹ́rẹ́ orin ọmọ ológun lógun ọmọ ológun lógun o eh. ọmọ ológun lógun o oh, wa ah. àwa jogún èrè orin ọmọ ológun jogún ọmọ ológun jogún o eh. ọmọ ológun jogún o oh, wa ah. àwa jogún èrè orin ọmọ ológun lẹ́ẹ̀kan sí i. tógun eh. ẹgbẹ́ òun sókè dáadáa. ọmọ ológun jogun wa. Ah. àwa jogun eré orin. ọmọ ológun jogun. ọmọ eh. ìlùkù mẹ́dá mẹ́dá mẹ́dá mẹ́dá ọ̀fà mọ́lá. ọ̀rẹ́ àdìmú káàbọ̀ káàbọ̀ káàbọ̀ o. àdìgún olókùn ọmọ ọba. ọmọọba nílé ọmọọba lóko dímù gbéra kọ́ dìde gbéra gbéra alágbe ló kí ẹ o àdìgún àdìgún mi àdìgún mi ah. ọmọ ológun jogun òye eh. ọmọ ológun jogun o ah. àwa jogun wèrè orin ọmọ ológun dímú dákun náà lọ́wọ́ o dímú dákun náà lọ́wọ́ àsìkò ńlọ ilẹ̀ tí ń ṣùgbà mi. ọmọ ológun jogo eh. ọmọ ológun jogo ah. àwájú ogun èrè orin ọmọ ológun ọmọ ológun jogun ee eh. ọmọ ológun jogun wà ah. àwa jogun èrè orin ọmọ lélẹ́lẹ́lẹ́ o lélẹ́lẹ́lẹ́ o lélẹ́lẹ́lẹ́ o lélẹ́ ẹ̀kọ́rí lélẹ́lẹ́lẹ́ o lélẹ́lẹ́lẹ́ o bímú màlẹ́ o olówó màlẹ́ o ọmọba màlẹ́ o bímú màlẹ́ o lélẹ́lẹ́lẹ́ o lélẹ́lẹ́lẹ́ o lélẹ́lẹ́lẹ́ o lélẹ́lẹ́lẹ́ o bímú màlẹ́ o ọmọ olówó màlẹ́ o ọba màlẹ́ o ọlọ́lá màlẹ́ o lélẹ́lẹ́lẹ́ o ọ̀rẹ́ mi sún ah. bínú ah, mi ò bínú mo ní sáré palẹ̀ mọ́ nítorí tí ìbáṣe kò sẹ́ni tí ó ṣe bó ni mo bínú yájá mọ́ lọ. wá wá wá máì tí lọ ta lọmọ ọkùnrin tó kọrin láìpẹ́ yìí. Ah, tán kọrin tán láìpẹ́ yìí. Eh. ṣé bóun làwọn ọmọ alágbe tí mo sọ fún ọ lánàá tí mo náà kọ kísà. wọn kọ kísà kódà wọn kọ iye yìí. ọmọkùnrin yẹn ó gbìyànjú o. ó tíráyè ó tíráyè. ó dẹ̀ dá lọ́mọ ọkùnrin. bó ṣùpá bá ti yọ̀ lókun jáde wá ká ṣeré o afẹ́fẹ́ ìfẹ́ ìfẹ́ láfẹ̀jù mi ò rẹ́ni bá ṣeré o jọ̀wọ́ o jọ̀wọ́ o. mo ló dáa ọ̀rẹ́ mi ṣé èsì pé oníbàárà ẹ ti ń bọ́lé bọ̀. mi sọ pé oníbàárà mi mú lè ń bọ̀ àmọ́ mo kàn ń gbìyànjú láti pọn lẹ́ni ìgbà tó kọrin tí mo jó tínú mi dùn. ṣíṣe bá ti sọ yìí lẹ́ẹ̀kan èwo wá tún ní àtẹnumọ́ dákújá lóde. ẹ jẹ́ lọ ní kí n sọ fún ẹ náà ni wọ́n fẹ́ lú ọ̀pá lónìí. Ah, lọ́pàá lọ́pàá. ìwọ ni. àbí màá yẹ kí mo jẹ́ àbíkú ọmọ ni èmi ẹ̀ ń sẹ́gbẹ̀ yìí. ọ̀ máyò rẹ̀ ayò rẹ̀ rèé. táyò. ayò rẹ̀ rèé. máa ń tẹ́ran ajá rẹ̀ bọ̀. dákun. káyẹ. káyẹ ta ni. ọ̀rẹ́ wọ́n jẹ́ kó kara mọ́ o. wọ́n bẹ́ẹ̀ náà kálí mọ́ wọn. mọ̀ kókò mọ̀ kọ́ta. ọ̀tá kò ń jẹ́ òpè òpònú ọlọ́pàá lọ́rùn òbí omi ọ̀sẹ̀ ní o gbọ́dọ̀ fóònù. àkàrẹ̀ ọ̀rẹ́ wa já kíra tí wọ́n ti ń fọ́ ọ lẹ́nu ni. owó lé òwú ẹnu ọkọ ni. ìwọ ń tiẹ̀ àdèlé èmi ló ṣe ọ́ tààrí ẹ lọ́dọ̀ ìyá Basira lánàá. ìyá Basira kí ló ń ṣe ń bẹ̀. kí ló ń ṣe ń bẹ̀ wọ́n ń jà ń bẹ̀ ni. ìyá Basira tó mẹ́nu báyìí èrò sí ń bẹ̀ mọ́ ọjà ọ̀yà ń bẹ̀ mọ́ akérèjì olórin bẹ̀ gan-an oyin kankan kan mọ́. òótọ́ ni. kí wàá láwọn kí wàá kí wàá kí wàá kí làwọn wá ń bẹ̀. láti gba ọmọ ti mọ ọ sọ̀rọ̀ onílàákàyè rè bó ti wọ ọmọ. anijá ti tẹ̀lé ni. ẹni tó tọ́ ná akéwì jẹ́ ń sí ń bẹ̀ mọ́ ṣùgbọ́n lọ́wọ́ tá a wá wà yìí ọmọ alágbe ní sí ń bẹ̀. ọmọ alágbe tá a tún lọ́mọ alágbe. ẹ gbà mí ọ̀ tún mọ ọmọ alágbe ọmọ alágbe kan náà Ah. àsòkò ayé gbogbo àwọn ọ̀rẹ́ mi ah. ọ̀hún tó ìwọ náà ọmọ ọmọ alágbe. ọmọ alágbe. Ah. ẹ̀yin ò tiẹ̀ mọ tí ń lọ lùlù. ọmọ ń kọ yàtì. ṣé lóòótọ́. ṣé lálẹ́ àná nígbà tó kó lùbolẹ̀ tó dà lùbolẹ̀ ṣe lórí mi ń wú báyìí ṣe lórí mi ń ṣe gè ṣe lórí mi ń ṣe gè mojó mojó ń bẹ kí mọ́tò. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. mojó ọmọ alágbe. ọmọ alágbe. Hmm. àìfinipéni àìfèèyànpéyàn tí ń máa roko sọ́bà ń tẹ́wọ́ lù. tí kì í bá ṣàrífín ìwà àfojúdi gbáà ni ṣé ọmọ alágbe yóò ní òun ò mọ̀ pé àwa là ń ṣeré lọ́dọ̀ yàbá síra. sọ̀rọ̀ nìyẹn ah, ó yà mí lẹ́nu o. Hmm, hmm. kí ni ó mọ̀ ọ́ tàìmọ́ ti jẹ́ ó kàn fẹ́ wò pé kí là á ṣe ni. a ṣe mẹ́wàá nítorí ẹni tó bá sọ pé kí làá ṣe òun làá ṣe é hàn. bẹ́ẹ̀ni ah, ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kámúrú ẹkùn káfí lájà lọ́wọ́ ẹranko tí ó ṣe bí ẹkùn ò tí ì sínú gbó láíláì. ẹ filẹ̀ ẹ filẹ̀ ó mọ̀ọ́mọ̀ fúnra lára rẹ̀ ó mọ̀ọ́mọ̀ ń gbẹ́sà kú ara rẹ̀ ni kò sì mọ̀ pórí kan wà tó yẹ pé wọn yìí bá forí gbárí apáta làwọn ẹyin lòún bu ló ti rìn dénú ayé ó kú òun ẹni tí ó dá wa lọ́nà tó ló kubi tá a gbégbá èmi mà ní. akẹ́wọ̀jẹ̀ akẹ́wọ̀jẹ̀ akẹ́wọ̀jẹ̀ irú rẹ̀ kọ́ irú rẹ̀ kọ́ jàre ò tí ì tó ti ń pè yìí ikàn bá wa forí gbárí ni. ìjẹ̀bù ẹ ń sọ mọ̀ pé wọ́n máa máa ń dá Dámiláre mo mọ̀ ń ro nǹkan kan Dámiláre ìwọ náà mọ̀ gbọ́ mi o mo ń rò wípé ìwọ àti Dámiláre bóyá kẹ́ ẹ sá lọ sílùú kan hmm. ìlú tí àwọn tó ń kọrin tó ti ń soríire ni o hmm. tó ti ń rọ́wọ́ mú. Ah, ah, ah, ó ti yé mi yàrá oníyanrin ẹ̀ ń oníyanrin ẹ̀ ń kẹ́hìn gbọ́dọ̀ for you are the special people advisement to the Republic of Congo ó ń ra oníyanrin ẹ̀ ń ra mí ní kúrọ mo ti mọ ibi rà má lọ. níbo a máa lọ sí jẹ̀bú káàdé ìlísàn àyè àsọ̀nà ìpẹ̀rù káàkó ní pẹ̀rù àlọ́ sí ṣàgámù torí sọ̀fọ̀ akarigbò òun rè ṣe kiri òun rè dídédé rẹ́mọ́mu torí sọ̀fọ̀ ilíṣọ yẹn bá fún bi níbẹ̀ o gbàdàmọ̀ sí níbẹ̀ o àwọn ènìyàn jàǹkànjàǹkàn àwọn yín ká kálẹ̀ jáyé àwọn mùsùlùmáwù àwọn túndé àwọn arúgbá dédé wọn rè pọ̀ ilíṣọ kó dẹ kúrò ní ilíṣọ kó lọ sí pẹ̀rù pẹ̀rù àbọ̀ alayé mi níbẹ̀ o bá ara àgbàlagbà òun dédé òun rè ní ìjẹ̀bù lápapọ̀ ẹ̀ adébútu kẹsìn tí ó níyan pàtàkì wà kó wàá kúrò níbẹ̀ kó ń bọ̀ ní ìṣàgámù ní roundabout nísàlẹ̀ ọkọ̀ ah ó níyan máa pọ̀ níbẹ̀ o ọmọ kéwì ni. mẹ́bí bínú. Ah. ìyálàjẹ́ ìjẹ̀bú bíi ti bá o. ìjẹ̀bú èmi ò fi bí taratara gba gbogbo tìjẹ̀bú tó sọ. ìjẹ̀bú bíi ti bọ́ àná. àníkẹ́ ẹ lọ ibi táwọn olórin ti ń lọ́wọ́ mu tó ti ń lù báyìí bí ìbàdàn bí èkó bí àbújá gbogbo nílé owó. ẹ wọ́n tó ríre níjẹ̀bú náà. ìyálàjẹ́. Ah, bọ́ọ̀ ni ẹ̀lẹ́ èwo lẹ fẹ́. ẹ wo ẹ mo máa fẹ́ kẹ́ bá mi mix oríṣiríṣi bá mi kéèké ni. àwọn ọ̀pẹ yìí alẹ́ afatàn gbogbo ẹ̀ ń bẹ. bọ́dí ẹ̀ lára nǹkan tẹ̀yìn sọ ṣé àwọn kí ló ń pè ní ọmọlágbé. ọmọ alágbé nu ọmọ aládùbárí kan rè ọmọ alágbèrè tí yóò sì pé méjì ní ìlú yìí ó nu. ọmọ alágbé emirin manija. manija rẹ <laughs> emirin eh, manija. lóńgò lórúkọ tèmi. lóńgò. Ah, ṣùgbọ́n máa ń gba ẹ̀ṣẹ̀ mi gan-an. bí mo ṣe ṣe ẹ̀ ra kí ló dé tí ẹ wá farabalẹ̀ jẹ oyè local champion sí local area báyìí. Ah! ẹ má jẹ́ kí n purọ́ tọ̀hún èsì bí ra máa lọ. Ah, ó ga ọ ẹ máa sọmọ encourage ni ẹ ṣe rí ẹ mẹni tó ń pè ní badosne. badosne badosne nísìmí jẹ badosne mo mọ̀ rí dán nísìmí jẹ́ a. tó kọ sakiti bọ̀bọ̀. Ah, orin jẹ́ máa ń kọ́ yẹn mo mọ̀ dáadáa ọmọ mo di mọ̀ sọ ọmọ olùkọ́ sàtọ̀ ọmọ rumuṣọ lánàá kan ń rè sọ robo robo snẹ́ mm, robo snẹ́nẹ́ ó yá àlàyé kí ló ṣe ẹgbẹ́ snẹ́ ó yá mo fẹ́ lọ jẹ ẹgbẹ́ snẹ́ ẹ̀ làtọ̀ kẹ́ mọ́ni mo lè rúlé lẹ́ snẹ́ ń wẹ́ni mo lè wọ́n lẹ́ snẹ́ ó ní ọba. ó ga ọ ẹ máa jára yín ni ṣé rí àwọn ọmọ tí ò tó alágbèbáyìí ah. gbogbo wọn ló lówó tó ra mọ́tò. Ah, lẹ́kọ̀ọ́ ah ọlámídé tí mo ń sọ yẹn olúwa já mi gan lánàá. Ah! ṣé ti lani ṣé kò lọ. àbájọ àbájọ yàrá jẹ náà tọrọ kà mo rí àwọn ènìyàn náà kọ́ tó mọ tó wọlé mi kọ́kọ́ lọ́wọ́ àwọn ilé ìṣẹ̀lẹ̀ kí mo tó bẹ̀rẹ̀ sí mi dúró ti kọ́ mi dúró sí mi sọ́fà lílẹ̀ àkọ́bẹ̀sẹ̀ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ bíọ́ ẹ náà bẹ́ẹ̀ ṣe fún ọ̀bọ̀sọ̀ fún ajá one gbéra ìrara ajá two gbéra ìrara ajá three gbéra ìrara ajá four tìbílẹ̀ ẹ̀ka yóò jùlọ ẹ̀ òun lè lọ bìrìkù ṣẹ́ irun bọ̀ ajá six rẹ̀ yá jù ajá sẹ́wùn oh, submarine ràn tó oh, ń wẹ̀ nódò <laughs> ajá twenty two ajá òyìnbó ràn mọ̀ rí wọn àyùm ah, lè lọ ak ah, forty seven òun <laughs> lè lọ ah, ajá forty seven ìjà wèrè jù. ṣé wàá rí ṣé rí bó ṣe gbéra ẹ wọ́n dí ara wọn ni wọ́n jíńjà ni. ẹ máa sọmọ courage ni like i said earlier. ẹ jíńjà ara yín kẹ lọ sẹkọọ ó ti ọtá bá dẹkọọ a máa já ẹnu máa fọnà òun ẹ náà. ẹ ní gbọwọ sí sí sí. Ah, Ah, ah, ah ọmọ yàlájẹ. ọmọ alágbè o alágbè mọ̀rẹ́ o ọmọ alágbè mọ̀rẹ́ o èrò tí lọ sílé tí lọ sóko tí lọ sọ́jà ẹ̀wá ọmọ alágbè o. Ah onílé kejì àbájáde wá o ọmọ alágbèmọ̀rẹ́ o. yes ma ẹ wò àlàáfíà la wà àlàáfíà la wà ẹ wò ẹjọ́ ọmọ yìí mo wá fi sùn Dámiláre. ẹ Dámiláre bẹ́ẹ̀ni ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń bá sọ̀rọ̀ kẹ bá ń bẹ ẹ sọ èyí tí ń jódodo rẹ sọ fún un ah, kí ló dé ó sì jẹ́ pé ojú tán bá ti kọ́lẹ̀ ló máa ń wó gbogbo nǹkan ọ̀gbìn tí wọ́n bá ti gbin lẹ́bàá yóò sì bọ́ yóò sì bàjẹ́ ah, ẹ sábà ń bá sọ̀rọ̀ kó fi ẹwà tó lọ́rùn lẹ̀ fún mi ẹwà tó tẹ́ ń wò mo mọ wàhálà tí mo ṣe kí n tó fẹ́ o mo mọ nǹkan tó jù mí rí kó tó gbà fún mi o ẹ bá bẹ̀ kó fi ẹwà tó lọ́rùn lẹ̀ fún mi òun mú ní wá bẹ̀yìn fún o ẹ dákun jùlọ lọ́ọ́ ẹ bá ń bá sọ̀rọ̀. má bá sọ dúpẹ́ o ẹ ṣé ma ẹ ṣé mi dúpẹ́ o tó sí wàhálà ẹ ṣé o àmì àtẹ̀yìn ẹ ṣé o ẹ ṣé ọkọ mi ẹ ṣé o fi ẹwà tó mi lẹ o. à ń sọ fún ó dàárọ̀ o gbá kí mọ́mí ẹ. náà mà jẹ́ kí dá mi láre ìpa mi báyìí torí ọlọ́run owó ayọ̀ àlàáfíà ọmọ bàbá kan náà ìyá bí wọn lọ́jọ́ kan náà wọn ò fẹ́ràn ara wọn ìjà lónìí ìjà lọ́la àlàáfíà lòun làgbà ayọ̀ bá ní ẹ má pè mí lórúkọ mọ́ owó níṣe bẹ́ẹ̀ mi lẹ́gbọ̀n yín ìjà bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ kẹ̀rẹ̀kẹ́ wọ́n fọ́ra wọn lórí pẹ̀lú gò yáàmáyàmá o owó bá sáńlé ó ní kẹ́nikẹ́ni má béèrè òun o póun ò bẹ́ẹ̀ nìkan ṣe mọ́ o. ọmọ alágbe mò ń wò pé díje tó ń bọ̀ yìí ó ní wo la kọ̀ hmm. mò ń wò pé ká mọ́mọ́ lọ kọ orin tá a ti mọ́ ń kọ níbi àwọn eré tá a mọ́ lọ ń ṣeun ah, káwọn èèyàn mọ́mọ́ lọ fi wá ṣe ẹ̀yẹ ẹ̀ àbí. fẹ̀yà sọ́rí orin bẹ hmm. àmọ́ èmi mọ́ níjà la mọ̀ orin náà torí ó ní ètò tá a fẹ́ fi ṣe sórí orin yìí láàrin èmi rẹ ni o àti gbogbo ẹgbẹ́ alágbe nǹkan fún ọ máa gbọ́ o. Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń dẹ́kù bẹ́ẹ̀ bà mí lé Ìbàdàn ni mo wà o máa gbọ́ o bí bá ń kọ́ fún ẹ ó máa fún un gbé. Mhm. Hmm ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rè o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń dé kò. bẹ́ẹ̀ bá mi ń lé ìbàdàn ni mo wà o. tẹ́ra <laughs> sọ́ọ́ hmm. ti àmọ́ ah, ah. lórí tó ládùn báwọn. rí akọ kí gbọ́ ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rè o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rè o. tẹ́ni n tó báyàn ló jẹ́ jù láyé yìí ni kéèyàn máa sunkún kó mọ̀ rẹ̀ ni rẹ̀ ṣé ẹ mọ̀ pé ń sunkún ni kí ló pa yín lẹ́kún ẹ sọ fún mi ná kẹ́ ẹ tó wá jọ bí àgbàdo tí wọ́n fọ́ ògùn gbìn yẹ kẹ́ ẹ máa sunkún ni àbí kẹ́ ẹ máa rẹ́rìn-ín ọ̀nà àtijẹ àti mú wa èèyàn ti di gbogbo bí tá a ti ṣe so gbogbo bí tá a ti ṣe joint gbogbo ìmọ̀ láwọn ò fẹ́ rí wa mọ́ òun nìkan náà fẹ́ mọ́ rí ẹ ṣe ṣe ṣe yín sọdà. ara o ara kò ń ṣèkan rí. kòkò tẹ́yìn lọ́rùn tí ò bá wa dáa ẹ padà lọ sílé ẹ lọ sùn ẹ tàkàkà ẹ sùn oorun mẹ́ta tí ẹdẹ yín mọ sùn ẹ sùn oorun ẹ rò ẹ rò làákàyè ẹ rò ọpọlọ yín ní tó bá yẹ ká ṣe sí tá a fi ní bábá lọ àwa wí táwì ẹ̀ ń fẹ́ yín wèrè bí ará oko tí wọ́n lọ ra búrẹ́dì fún. ẹ kí ló yàgbàdo ẹnu ti yín ẹ kàn dàgbà ẹ dànù rárá bá a làákàyè. àwọn olórí gbogbo wọn ní làákàyè kankan. ẹ wá e, èmi ò lè sun tẹ̀dá sun tẹ̀dá má ti sun mẹ́ẹ̀ta ó ti kú nìyẹn. Ah. ó ní kò sí nǹkan kan láàárín àwọn. ó sọ bẹ́ẹ̀ fún un nǹkan tó sọ fún mi yẹn. òun hmm. náà sì gbàgbọ́. wà á ọ̀rọ̀ tá à ń sọ àrùn ojú ni kì í sọ àrùn ọpọlọ. ẹ dúró ṣébi tí mo wà sọpọlọ mi ò pé ni àbí ìmọ̀ nǹkan tí mò ń ṣe mo mọ tí mò ń ṣe bó o lè yóò ṣe mọ pé ààfin ládùúgbò àrùn fún mi tí ọmọ pàjá lọ́bọ̀ fún mi ṣé ń dá wọn mọ̀ yàtọ̀ síra wọn ni. ojú mi méjì báyìí mo fèrè wọn wọn fẹ́ra wọn ni ojú mi kòrókòrò mi rí wọn ó láwọn kan sọ̀rọ̀ lásán ni. àwọn náà sàn gbọ́ àwọn sọ̀rọ̀ lásán ni ibi ọ̀rọ̀ ni ti ń bẹ̀rẹ̀ wo kò jẹ́ ń gbádùn ọkùnrin olóbìnrin máa ń fẹ́ wo wọ́n fẹ́ra wọn ni. ẹ mọ̀ rò lọ bá wọn sẹ́ẹ̀rì tèmi bá ti rí títí ìrọ̀lẹ́ yìí èmi ò bá sọ eléyìí tó jù tọrọ mo sì mọ̀ dájú pé yóò gbà sí lẹ́nu. ọba sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀. o tọrọ ní kò bá sọ o. wọ́n bá sọ̀rọ̀ ẹ má ṣe yẹn wọ́n bá sọ̀rọ̀ ẹ dáadáa mi. Ah, elérúkú kan wà wá yọ ọmọ forin gbàyàwó lọ́wọ́ tèmi. kò sẹ́ni tó lè gbàyàwó ah, lọ́wọ́. bí bá mo rí kọ́ mo mọ lúlù mo mọ jójó bí yọba ga mo mọ jójó ni mo mọ jójó. àforin ah, gbàyàwó lọ́wọ́ mi lérí ibú bàbá sọ̀rọ̀. mo bá sọ̀rọ̀ ẹ lọ́fọ̀ kan ara yín bá. irú èwo ni tó fẹ́ oní ẹ̀ṣẹ̀ ọkọ mi á dáa fún ẹ o kó o tún padà wá rà ń bí o ṣé o gbọ́. èwo lẹ fẹ́. àwa rẹ ja ẹjọ́ ọmọ yín la wá fi sùn yìí. ọmọ mi. ẹ sọ fún Dámiláre ọmọ yín tí o bá fẹ́ kí wọ́n fi kúlẹ̀ aláwòránṣẹ́ sí òun nínú sàárè kó má dé ọ̀nà àtijọ́ àti mu tèmi mọ́ tó ní gbogbo omi tí mo ti ń kọrin tí mo ti ń ṣe sóò gbogbo ẹ̀ ló ti ń kọrin tó ti lọ́ ṣe sóò tó lọ́ kọrin káàkiri èmi wá di ẹni tí wọn fẹ́ rí mọ́ èmi wá dẹni tí òmò ṣe mọ́ ẹ sọ fún un tí o bá fẹ́ kú kú òjijì tó fẹ́ kí wọ́n fi kúlẹ̀ aláwò gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ọ́rọ́ sẹ́sìn nínú sáré kó má dé ọ̀nà àtijọ́ àti mu tèmi mọ́ tọ̀rọ̀ náà Eh, kúlẹ̀ aláwọ̀ yẹn wọ́n máa fi ránṣẹ́ sí wọnú sàárè àti yẹ́ ẹ o àtẹ̀yìntẹ́ ẹ wáyìí ẹ máa jìjọ fi ránṣẹ́ síra yín kílẹ̀ jìjọ ń dùbọ̀ra yín lọ́wọ́ tó le tó yìí tó wá di pé wá ń fèpè ránṣẹ́ sọmọ mi ọlọ́run àbáyé ẹ̀ jẹ́ ni ah. wo bí ò bá jẹ́ àgbà ṣe mí bèrè mi láì lu wọ́n mọ̀ mí o wọ́n mọ̀ mí o màá ti fọ́ orí yín dànù kẹ kórí burúkú kẹ kẹ kẹ parẹ́ níwájú mi ẹ̀yin ọmọ rádaràda yìí tí ò bá ń ṣe olórí burúkú ọmọ ní ọmọ ọ̀sán tó ń la pọ́npọ́n mọ́ yẹ́ ẹ̀ lọ́mọ mi kí ló máa wá dọ́dọ̀ ru olórí burúkú tiẹ̀ tó dàbí aláàrù àwítán ilé náà ọlọ́run gúngùn ìwọ náà tó gẹrí olórí burúkú yín ẹ tò mọ́ra yín ẹ wá bá mi ṣe ẹ wá bá mi jà ni Mama, aró tọjú orí yìí tí ì bá ṣe tọjú orí ìbá ní kí èmi àtàwọn bọ́ìsì mi ìbá ní kí wọ́n bò mí kán wàá máa ja yín báyìí kán ja yín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ká ja yín bí aṣọ ká ja yín tán pátápátá. ẹ̀yin wèrè tó kó wa ó yẹ ẹ̀yà mi. ẹjọ́ ọmọ yín mo sáré ní kí n wá fi sùn yín tí o bá fẹ́ kí wọ́n fi kúrò láwùrọ̀ sí òun nínú sàárè kó mọ̀ di ọ̀nà àtijọ́ àti mọ̀ mímọ́. ẹ máa lọ bí mo ṣe ń wòye àbó lórí burúkú nìyí ni. Gambia bi. olè olè ẹyọ olè kò ní kò dà fún ìyá bàbá yín bí tẹ wà express ilẹ̀ ń lọ yẹn ó yá mọ́tò ó yá lọ́kọ̀ ni wọ́n kó pa wọ́n mú òtí dà. olè aládùúgbò olè. ọ̀rẹ́ mi àbọ̀ rí nǹkan irú àwọn kan tẹ́mi náà àwọn ọmọ pé mo jẹ́ àgìgẹ̀. Ah. àwọn wo rèé o àwọn otúre. àwọn ìwà wa tún rèé o. Ah. ó yà lẹ́yìn. Ah ẹgbẹ́ aláta ni ọ̀jẹ̀. ẹgbẹ́ aláta ni ọ̀jẹ̀ lóòótọ́ ọjà náà torí ìyá kàmọ́ ti sọ fún mi pé àwọn ò ṣọdún o sì mọ̀ pé àsìkò wọn náà nì so wá rí eléyìí ó jọ pàǹsára tó máa fi ń kó ata sí hmm, ọ̀rẹ́ mi ọjà ah, náà. yọ̀ọ̀dà fún ọlọ́run ní palàkà yìí. àṣẹ àmọ́ o mọ̀ pé ó níbi tá à ń lọ kà bá a má pẹ́ yẹ ká máa lọ́jọ́ àmọ́ ń jọ náà. Sorry. Ah. sórí sórí orí wọn kọ ṣọ́ra kínní kan wọn kọ síbẹ̀ àwọn ah, tún kọ fóònù nọ́mbà wọn síbẹ̀ o ah, wọn kọ sí wọn kọ sí ah, wọn kọ sí. mo níjà mo níjà mo níjà mo níjà mo níjà. ọ̀tún nífẹ̀ lẹ́ẹ̀lẹ́ ọ̀tún nífẹ̀ àwòdì òkè ìfẹ́ àwọn adẹ́lẹ́lẹ́lẹ́ ìfẹ́ ìtẹ̀yẹ lé mi tiwa kì í ṣe tàwọn òbí rárá o olówó orí tèmi ọ̀rẹ́ mi nǹkan sọ ni irú ìwọ ni ó sì wò lówó lóhùn ó ń tẹ̀lé báṣubáṣu sí tó ń tẹ̀lé bàtà bíbí ọ̀n bíbẹ́ tí yàn tẹ̀ gbẹ́mọ́lẹ̀ òun ṣe bí ìgbà tọ́kọ kékeré wọṣọ tó jùlọ tó fẹ́ dànù ṣé ṣé ṣé ṣé ṣé ṣé tó lọ́pọlọ ṣe mọ́ wùwà ló ṣe wùwà ni ká ní bàbá yín ní ìsìn yìí ó ti ó ti ó ti mẹ́rù ilẹ̀ fọmọ ṣé bó ṣe bó ṣe jáwọlé tó wọnú lé wàá bá mi nù tájà tájà wá ń sinmi kó mojú náà àsínú sàwáwá àsínú ẹgbẹ́ ọlọ́run ti fi mí so lórí yín náà ẹ gbà fún mi ní níwọ̀n bá tèmi ni irú irú rárá da irú irú irú irú òsì wo nù. akéwèé jẹ ǹlẹ́ o akágbàjẹ. n ò mọ̀ pé pé méjì nu lé mo ṣe bí ìwọ nìkan ló wà nu lé ni ìròyìn tẹ́mi sì mú wájú ìròyìn ẹlẹ́yẹlé àbí tẹlẹ́dìyẹ lọ. orin àwọn iléeṣẹ́ ńlá kan wọnú àbáwá ìwá pé wọ́n fẹ́ mú olórin márùn-ún láti ṣe ìdíje pé ìkànnù wọn tó bá wá gbégbá orókè òun ni wọ́n fún ní ẹ̀bùn bàǹtàbàǹtà owó owó owó ńláńlá àpè kálukú. ìṣubú jẹ́ ń bẹ́ẹ̀ ká. wọ́n bá ń ká ọ̀rọ̀ owó là ń sọ yìí. Ah. bílíkù ẹ̀ńtà eh, Rashidi mú limited President talent hunt. sórí bí agbé bá kí nínú igbó ẹgbẹ́ ẹ̀ mọ́ gbà lọ fún mi ah, bí kìnìún bá búra múra mọ̀ nínú gbogbo ẹranko tó wà nínú igbó pa lọ́nà ọlọ́ni wọ́n yìí ka ẹ̀rù mọ́ nǹkan ọbẹ̀ ayé ò ní kà wá mọ́ tí ò dáa àwa làwọ̀ ògbégbá orókè nítorí pé bọ́mọ kékeré bá mú wọn ṣe dání yóò ní kó ṣe ni bágbàlagbà bá mú ọṣẹ dání yóò ní kó ṣe torí pé kó ṣe kó ṣe báyìí ni ti làkọṣẹ àbámọ̀dé ò wá ní dá tiẹ̀ kó mọ̀ṣẹ́ láéláé àbámọ̀dé àti wò ní dá tiẹ̀ kó mọ̀ṣẹ́ láéláé gbogbo ní sọ yìí àṣẹ ti gùn ebi mọ̀ pé o mhm. ah, mo mọ̀ pé o ní làákàyè o ní búrìbùrì kó o fẹsẹ̀ lẹ̀ kó o fẹnu ká yóò ní fẹ́ gba fún ọ lóúnjẹ o tó wá rí gbogbo àrà tá a wá ń dá lónìí bíga là àbọ̀ wẹ́yìn bíga là àbọ̀ kí bíga láì là àgbẹ̀wé àjílété torí pé bá ti wí ló máa rí ee bá ti wí ló máa rí bá ti wí ló máa rí. Aboki, I don come again o, so you no go think say my wahala too much na kodo be this my artist wey i dey tell you say i dey try dey train uh-huh. and that bitch wey you give me that time i don give am He don rehearse am kpa He wan come kill am now so you know wetin you go do for me that onion wey you dey put for temiti song i dey tell you say i like <laughs> yeah, yeah, and sure. i wan make you take emirona kolo na the guy wey i tell you be this o na him dey work for temiti he work for plenty people so. You don't rehearse that thing well well now. And you fit kill am now. Yes, eh? and you always say, make, make no first test and move forward. Right. Mm. It's Lagos Eagle Boy. Uh-huh. Mm-hmm. storm midnight, my brother. The girl she did up my bed now, bang, bang, bang. The weather outside, now correct weather, bang, bang, bang. Wait, wait, wait, wait, wait, wait, wait. And then you pause, and then you pause. Kolo, what did happen here now? You dey flat now. You know she say e dey flat, e dey go up here. flat on the beat, and it's wrong. Ah abeg abeg wetin you wait wetin i wan no be play Oh, you sha know how to dey take dey do am make money for enter water make e run am again i never feel am. just take it from the top. The time has come, midnight, my brother, bang, bang, bang. This girl, she day on top my bed now, bang, bang, bang. The weather outside, now for red weather, bang, bang, bang. That kind of cold, freezing weather, bang, bang. We go make your body, they charge you extra, bang, bang. I see everything the correct order. you get my oya abeg abeg no vex abeg no vex abeg abeg let me pause am abeg no vex. hello. ah ab kí ló ń ṣẹlẹ̀ náà ṣebí lórí level tajọ sọ́ngbà ẹ̀ náà ni. ehh na weekend i tell you say i dey enter village na once i don enter na i go fit i even dey with dat my producer wey i tell you dat time That bookie guy now. Eh. In the help me the tidy one song for one of my artists. What man so fine by In fact, uh, Olamide Badu said they here. Eh now. you won't follow and talk? Uh, okay, make I give up. you know wetin happen eh e be like say you busy dey record now eh me i go call you back i don dey disturb in section eh may i call you back may i call you back may i call you back no vex dem no vex jare na one boy wey wan feature olamide wey no get one naira just see na mouth say na mouth dem dey take the picture back oh, ah, there. Ah, oye <laughs> mi o and the small thing give me me i don i don take am see phone quietly abeg no let me abeg this thing i <laughs> wan make you keep it more more money abeg abeg make you abeg make this thing dope. thank you bro. let's try follow the. it's lagos igbo boy kolo na so ah oya bang bang bang bang bang bang bang bang bang bang bang oh bang bang bang the time has come me and my brother bang bang bang the veggie dey on top my bed now bang bang bang. bossa bossa na bossa like enter now come give am open cubes like that make you kill am straight na wetin i wan hear be six o'clock oya abeg i dey make anybody no make noise now you wan record now your section please your uh-huh. section abeg no noise. cubes is on. it's lagos ijo boy. olo mo gbe same time as sun midnight my brother the girl she dey on top my bed now bang bang bang the weather outside na correct weather bang bang bang that kind of cold freezing weather bang bang. Ah. Simbi n fẹ́ sànù Simbi ni mi ìmẹ́yẹ tó sùn fọkànbalẹ̀ ọ̀rẹ́ wa ó ní òfọkànbalẹ̀ ibi ìlú ọgbà. àwòlàdé. a ọ̀rẹ́ wa re. ọmọ yẹn ọmọ ẹbí kí ló ń ṣàlẹ̀. ìgbà wo ló wọlú. ọmọ kò pẹ́ tí mo wọlé ìsinmi àti ọmọ ìyá náà lájọ sáré sí fs forty five ní kí wọ́n á kí mọ́tì mi. Eh. ọmọ ẹ jẹ́ ká lọ ṣàyọ̀ mẹ́rin ẹbí tí wà ń lẹ̀ o. ẹ sàkámàǹjẹ ẹ wá ràn yín kí ló ń lọ gbé wọlé ń sìn. fs forty five ṣé ìwọ ọmọ mọ́tò tí mi báyìí ló ṣe kò bọ́lẹ̀ ń bẹ̀ jọ. sori jẹ́ nsọ̀n kan fún ẹ látòní lọ wọ́n bá máa parọ́ tí wọ́n ń wọ̀n pa ó kan àwọn ọmọdé àdúgbò yìí ó kó wọn jọ ó wà máa múlẹ̀ fún wọn ó máa pògì ó máa pò tó bá ti rí mi ń bẹ̀ má débẹ̀ gbọ́ fẹ́ parọ́ o. lóńgbò mà ló ń sọ̀rọ̀. gbé gbogbo ẹnu ẹ dákẹ́ àtúrọ̀ tàbí olùbọ̀ mọ́ dá ló jàre ìgbà tó wálé kẹ́yìn o ti gbàgbé tó sọ ma gbé ọkọ̀ orí òfurufú orí omi báyìí ló ti ń rìn lẹ́kọ̀ọ́ orí omi báyìí ló ti ń rìn lẹ́kọ̀ọ́. ṣé mo wá parọ́ rẹ̀ ṣé wọ́n rí mọ́tò tí mo sọ yìí. jẹ́ ń já ìtàn tó mọ̀ ń bẹ́ ń lẹ̀ jẹ́ ń já ìtàn. èkó tí wèrè ń gbé kò rówó gba alẹ́ ọ̀dọ̀ yẹn ní ń gbé. Ah, ah, ah, irọ́ nìyẹn irọ́ nìyẹn. èmi ò dé kò rí èmi wá jẹ́ ṣúgà tó máa parọ́ fún kò sówó lọ́wọ́ ẹ̀sà ló ló ń lò wọ́n darọ́ ẹ lọ́lẹ́jàre kẹjá mọ iye àwa tá a kùn bí yìí. kó dàdé orí ibú sórí. wọ́n mọ̀ parọ́ fún wa lábúlé. ẹ lọ́lẹ̀ ẹ lọ́lẹ̀ kẹ dowó. arágó sì kò. ọ̀rẹ́ wo mọ̀jẹ̀ pa àkúta sọ̀rọ̀ wa jàre sórí ibi nìsínbi ò gbà. àkọ́gbà bí ni àyọ̀ á sì bá sọ̀rọ̀. wọ́n ti ń ṣèyí tí o ti ń gbọ́ ògùn màmá wọn bá mi yàn nínú èyí tí mo kọ́kọ́ gbá ọmọ aláṣẹ mo kọ́ ni báwọn obìnrin fẹ́ lọ́nu lówó bá a fẹ́ bá kọ̀ ọmọ aláṣẹ màdá amẹ́ríkà ń. Oh! ìyá dá mi láre ẹ má fèrè oníṣe láyé léṣe ẹ dá mi láre oníṣọmọdé ó má padà wálé ṣé bí ẹsẹ̀ ètò fìrì lòun náà ló máa fi padà wá báyìí níbi tó jókòó sí kó má ronú mọ́ àǹtí mi. kò lè yí ẹ ṣó rọmọ dá mi láre torí yẹn afúntọ́ ni o àbúrò mi ọkùnrin tó ń ṣe alágbèrè òun ló bí nígbà tó wá ṣaláìsí ni mo ní kó mú dá láre fún mi kí n máa mú lọlé yẹn lẹ fi rí mi pé ń gbà mí tí n bá rí tó ń bá àwọn ọmọ bọ́ìsì ẹgbẹ́ rìn kiri òun ni ó fi sọ mí dìyẹ òní pankẹ́rẹ́ tó pé máa fi pankẹ́rẹ́ tún wọn ká tó bá ń lu aago ló ń bì máa lé wọn dànù. orin ò gbé bàbá ẹ díẹ̀ ló kù sí àfikọ́ náà ń bá mi wá. ẹ ẹ fi lágbára náà ṣé pé afún tó ń dá mi láàyè kò ń ṣẹ̀yìn lẹ́bi. wálé ẹsẹ̀ tó fi rìn lọ́nà máa fi wálé lágbára náà. bó mo ṣe ń sọ látànà nìyẹn o wọn ò jẹun kọ́kọ́ látànà igbe dámiláre dámiláre dámiláre ìlọ́ńkẹ́ torí ẹ̀ mo ṣe ránṣẹ́ sí yín bóyá nígbà torí yín sì wọ́n á lè jẹun. o ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe ṣorí ní tí mo dé wọ́n máa jẹun àǹtí mi ẹ máa jó oúnjẹ yìí o ẹ máa jẹ o oya oya oya àǹtí mi ẹ jẹun ẹ jẹun. ọ̀ṣọ́ rẹ̀ mọ̀ ọ̀rọ̀ dé àjẹ́ ẹlẹ́mọ̀ ọ̀rọ̀ dé mọ́mọ́ rí balẹ̀ bá gbàgbà ẹ̀jẹ̀ ń pẹ́ láyé. darun ẹ. wọ́n ń pariwo wọ́n ń dis no ẹ kọ̀kọ́ níbẹ̀ ẹ dùn níbẹ̀ wọ́n ń disturb the the the whole abúlé you are disturbing all the whole abúlé. ṣé ẹ kọ́ sọ́kọ́ ẹ ẹ kọ́ Ìbàdàn. kẹtìrán pátá ni ẹ disturb ẹ kọ́ Ìbàdàn. ẹ kọ́ Ìbàdàn ayé ẹ máa bọ̀ jẹ̀dẹ̀ àbọ̀lẹ̀ olùdókòwò náà àbẹ̀fẹ̀ bọ̀ mu ẹ akọkọ níbẹ̀ dédé orin kan èdè abúlé rẹ ti complain you are don't have any song when ẹ orin rẹ pàtàkì ìwọ lónìí bẹ́ẹ̀ ṣé olórí burúkú akáwé jẹ ìwà kéwìn jẹ ọlágbé ọmọ lágbé ọmọ lágbé ògbé pamọ́. ìyá àdínkù ìyá àdínkù. ẹ kẹtíkì yẹ. mẹ́ẹ̀kọ mẹ́ẹ̀kọ bàjọ́ ìwọ ògbé ọmọ lágbé ògbé pamọ́ tó sọ fún competition rẹ̀ àdìgbòrò competition competition ah màá jẹ́ kí wọ́n sọ fún competition is a co executive that come to executive ẹ máa mọ̀ nínú alágógó jẹ́ kó máa ronú ọ̀dọ̀ rẹ̀ olórí burúkú ẹ̀ máa jẹ́ kó mọ̀ oníṣẹ́kẹ̀rẹ̀ ó yá oníṣẹ́kẹ̀rẹ̀ ó yá alálùmọ̀lẹ̀ kó máa bí ẹ̀dá kó máa lùlù màá gbẹ́ ẹ̀dẹ́ tìpá ó yá kó máa lọ ìpè ìpè ìpè o ọlọ́run ló pè jẹ̀bù ó sì rán jẹ̀bù níṣẹ́ ó pè jẹ̀bù wípé ó wàá ṣe tíátà o ìpè tọ́lọ́run kọ́nà ọmọọba fún bí ọmọye fún bí ìyẹn ní ìlú ilé rẹmọ ọmọ agodi gẹẹti ó dá máa gbọ́ àná òde dẹngẹ dẹngẹ àná òde bóòsì. àròlé ẹnìbọkàn oníbọkàn wọn gbé mọlé òkú jọ ọjọ́ márùn péré tàbá fi tàbá fi competition ìdíje rẹ níwájú ẹ. aláwa ò ládùúgbò gbogbo aláwa náà sọ lóhùn àsìkò tó yẹ ká wá kéré ká wá dá mi láre tì. Ah! ìwọ náà sọ wa ìwọ náà sọ eré jẹ́ sọ́kọ́ káàtì soríire ah! ọmọ alágbó dẹ́ni bọ́kàn wọn tí àmọ́ bọ́kàn kò dẹ́ ń gbọ́ òde mọ́tò fọ ìwọ́ra ajá five hundred ni ohun rẹ̀ one two three four five six ajá seven wọ̀ ọmọ alágbé ìwúrò bá wà síròmà lórúkọ mi ọmọ ó yá bàdóòsà pàkẹ́là náà ń pè ti yá let's go the beer now let's go the music now okay ẹgbọ́n bóná pè bí ẹ̀yìn tí a sójà gègé àbí èmi mọ̀ péjọ bẹ́gà sójà òsùnkà ẹ̀yìn tí a bóná pè bí ó yá àwòjú Mr. ó ṣá mú mi ó ṣó fún mi ní àkànjí náà rí yẹn ó lọ bẹ yẹn ó yà lọ bẹ yẹn bàbá. ọmọ mi ó ṣá ó yẹ sí ti Excuse me, forget the fact that you made mention of my name. That doesn't count, like, um, but you are so, like, um, you know when you say someone is quack? Entrance, Wale Lati entrance. Q dot has a big dot. Papi Longo has his logo. Yeah. vex, Don't vex. I will never rest until I get there. Okay, Bitter leave Cynthia, let us go and see her. Everybody no more. ló mọ̀ Ọ̀pákọ́lé CV high. Ọmọ Emi jákàfilẹ̀, èmi bílẹ̀, ọmọ ìmọ̀ọ́lẹ̀. Ilẹ̀kùn anú ti ṣí, ti banújẹ́ ti tì. Èrò ọ̀tá lórí mi kọ́lọ̀ wá bí gbé sí. Màá pop champagne, màá tún mu Hennessy. I'm sitting on the throne bí ọmọ Yankee tó bá rọjú mọ́ mi. Màá tún fara kí, wá ṣáwọn balẹ̀ láti bídé ṣáàkí, béèrè lọ́wọ́ Sẹ́ríkì tàbí ṣáàkì if you wanna greet me any dance, ṣáàkì tásá bá fẹ́ ní kú iṣẹ́ wá ní sẹ́núdà àìkì tó bá fẹ́ ní mo fẹ́ràn ẹ̀ wá ní ìnàṣẹ́ǹkì. No, I give it to you. ẹ fọwọ́ eré wọ̀mí wọ̀mọ́ ara yé esísì kì í mọ́ ni kó tó fọwọ́ ẹ̀ bànìyàn nítorí pé ojú rẹ̀ la sí owó tẹ́rù tọmọ lẹ̀sán wù. nítorí mo kọ́ yẹn mo sì fẹ́ bẹ̀rẹ̀ orin nísìnyí yóò dáa fún yín ẹ̀ ẹ́ ẹ̀sìpẹ̀tì ṣúágà mi. ìfẹ́ mẹ́fà ló wà ìfẹ́ iná ìfẹ́ òjò ìfẹ́ afẹ́fẹ́ dábẹ́ ń kọ ìfẹ́ nítorí ìfẹ́ síbẹ̀síbẹ̀. iná ìfẹ́ ti ràn mí láṣọ òjò tó rọ ló dá ẹrẹ̀ sílẹ̀ mọ́tò mi olóhùn ó tẹ ẹrẹ̀ sẹ́lẹ̀sẹ̀ kálẹ̀ ìjọgúnlẹ̀ náà ni. Oh, baby take me to the highest place in your heart láti ìfẹ́ òjò. I'm not feeling you like the passion is not there I'm not feeling the, the harmony. It's not there. I'm not feeling the rhythm. I see, I see, I see, I see, I see nothing. No, no, if you want the passion, I can give you the passion. Yeah, let's see the passion. Oh oh no me, Olórin, orin me. Stop this rubbish. Come on, move out. Yeah, bro, I see you can do better. Jay, guys, well, uh, but I need the other side of you. I need you to sing uh, another another genre of music. Jay, through me. Yeah, that's it. Akewije, you have it. Akewije, you have it. You can do it. Just do it better. Like, try to compose yourself. Don't be scared. Compose yourself and do it. Yeah, let's go. <sighs> you can do it. You can do it. You can do it. tọ́lọ́n bá ti fọ̀tẹ́ ènìyàn hànyàn ní ilé ayé yìí <clears throat> tó bá ń japa mọ́nú tó ń jan sẹ́mọ́lẹ̀ o. to me is good to me is good. Yeah? thank you thank you thank you ọkùnrin fi kàn pé à ń jọ à èrè wo ni à. Ah, ọmọ wo ga lè yìí àwọn ah, ọ̀gá ẹ̀yin tèmi ṣe rí i pé fíléèjì talent yapa kàn ṣá. ọmọ àbáná sọ àṣebí àrùn tẹ before talent yapa yẹn báyìí gan yapa bí ẹpẹ ó ti máa that's just it. èmi ò tẹ bìlí pé mo lè ra àwọn tí mo rí ní òní yìí but with the little i have seen i'm okay i'm contented so ẹ ká máa lọ. but there is this one boy o bọ̀bọ̀ yẹn wà á ah, ó lè dùn mí gan wo bàbá ẹgbẹgbẹ tí ó wà járe ó wà lánàá kò wá lè ní bàbá kò wá nìyẹn ó ti yé báyìí bàbá. let's go mo wà okay bàbá yẹn ṣáṣí náà kàn káwa lọ. aya mi máa kọrin kọjá ń gbọ́. kọrin àní ọkọrin dáre mo ní ọkọrin ọmọ aládùúyà. ta ló ṣe mí. bẹ́ẹ̀ lábúlé tí wọn ah, sí bẹ́ẹ̀ ah, ah, pé I come dey for you wá wá jáwọn jáwọn orí ẹ. ẹ̀gbọ́n mi a nìyẹn ó ga ọ ayé máa le o. ẹ̀gbọ́n mi àmọ́ kí la lè ṣe sí tó wà nílẹ̀ báwo ló ṣe lè ràn mí lọ́wọ́. Hmm. máa yẹ kí wọ́n fọ ẹ mi ò mọ kọ́ta lè ṣe o ẹ̀rù márùn la fẹ́ mú àdẹ̀ ti mú wọn ó dùn mí gan-an orin tó ń lò yàn láàyò kì í ṣe bí ọ̀nà ẹ̀ ṣùgbọ́n bí tó bá dé ibi iṣẹ́ orin ìyá ni máa ń fi jẹyàn. bàbá ẹ tó bá lòun jí wéré lọ lọ tó lọ òfo ló máa bá kò sí tí yóò burú tó bá já dájọ́ wá jẹ́ pé àgbẹ̀ àròkọ bọ́ọ̀lù dínà ọ̀yàn láàyò ebi ò ní í pa wá. tí wọ́n bá ní kò sínú ìnáwó kankan táwọn lè ṣe fún ọ. wọ́n máa ní kò sí nǹkan táwọn lè ṣe sí. Danláre hmm. ah, Danláre ṣé ìwọ náà bẹ̀ wọ́n ni tó ọmọ ọmọ ti ń bẹ̀yàn ni. Ah, mo kúkú bẹ̀ wọ́n wọ́n ní kò sí nǹkan táwọn lè ṣe sí pé nítorí èèyàn márùn-ún péré làwọn fẹ́ wọ́n sì ti mú wọn pé kò sí nǹkan táwọn ò ṣe o. Ah! orí ìyá mi ẹlẹ́yìn ẹ̀ wá gbà mí ni. Ah! ayé mọ̀ nìka o gbogbo ẹni yòówù tó bá ṣiṣẹ́ burúkú rí i bálàrọ̀ bá ní ó dáa fún wọn báyìí alálẹ́ òní tí ó dáa fún wọn kì í san fẹsàn kì í wọ́ fẹ́ wọ́n mọ́rí gbẹ̀rí ìdìjokò kò ní jẹ́ wọn wọn ò ní rí bá ti ṣe wọn ò ní rọ́nà gbégbà ah! dáńláre sórí ìwọ mo lọ́rọ̀ ọba sọ mo rò ó èmi mọ̀ dájú wípé ibi tó dé láyé yìí ó dé bẹ́ẹ̀ nítorí wípé omi téèyàn máa mu ni kò ní sàn kọjá èèyàn tọkùn ó ń ronú o sórí mò ń bẹ lẹ́yìn ẹ̀ sọ kí mo mọ́ ń wí fún un lójoojúmọ́ mo wà lẹ́yìn rẹ̀ bíi ike dákun mọ́ ronú sọ ti gbọ́ mo kò kó dáa fún ọ. bẹ́ẹ̀ àwa márùn-ún ni wọ́n kéde ìpè gbégbá orókè ńgbà tí wọ́n parí tán. àbí. kí ló wá dé tá a tún wá sáré tá a tún wá di mẹ́fà. ó yà mí lẹ́nu o nígbà tí mo gbọ́ wípé a di mẹ́fà lẹ́gbẹ̀ẹ́ tètè wá fi tó ọ létí o. ṣé àwa la ní kí wọ́n jí gbé ni. àbí. àbáwọ̀ la ní kó mọ̀ sí bẹ́ẹ̀ ó mọ̀ dàbí ẹni pé èmi ò ní fẹ́ ṣe kinní mọ́ tó ló ti ń lọ́wọ́ òjòrò nú báyìí o. ọ̀ọ́ akéwèjẹ akéwèjẹ kí ló dé ṣé wọ́n bí bò. wo kinní ti ń lọ́wọ́ èrú nú ṣé wo mọ̀ pé gbogbo tí èèyàn bá fi èrú pilẹ̀ rẹ̀ tí èèyàn bá fún èrú kó jọ bí ilé tí èèyàn fi tọmọ ní irí onípẹ́ wo. lóòótọ́ ni po n ò bọ́n ṣe mọ́ ó ti ń lọ́wọ́ hmm. ọmọ dàrú nú. lóòótọ́ ni lóòótọ́ ni àmọ́ májàárò yẹn owó owó owó owó tó wà bẹ́ẹ̀ ní káàárọ̀ owó ni kókó owó ni kókó. Ah, ọ̀rọ̀ ọlọ́pàá ló mọ̀ sọ lóòótọ́ àṣọ lọ́jọ́ tọ́gbọ́n máa ń yanú àṣìwèrè yẹn náà sùn. ọgbọ́n pọ̀ lórí mi. mo wẹ̀ yín gbé ní bùtù yìí. Hmm yín burúkú wọnú ògòbú yọ kábíyèsí ọlọ́wà ó ṣe ń súnmú sí tó ń sún sí orí náà ni orí kan bọ́dì àtàrí òjò òrùn náà láti kábọ́ tí mo bí ọgbẹ́ bọ́dọ̀. alágbèmọ̀ rẹ o igi gbígbẹ lọ́ọ́ fi lù lórí tíá. Yorùbá ni mí o. Yorùbá ọmọ yorùbá ni mí o yorùbá àṣà mi mọ̀ rẹ́ mọ̀ rẹ́ o yorùbá èdè mi mọ̀ rẹ́ kẹ́kọ̀ọ́ mi lárugẹ. Ibẹ̀ mo tán náà rẹ̀. Gbà gbà ìwọ ló tún ní owó eléyìí. Gbà ọlọ́run ti pè mí mọ́ríkà rẹ̀ kó máa jẹ́ kó mọ òun lókun ọkùnrin tí ilé ẹ̀fẹ́ kọ lọ́jọ́ òdìjà mo fẹ́ kó kọ́ fún mi sí bóyá o ti dá tó tíya. orin. kì kọ o. ohun òkè kò sí ní tí mo fẹ́ forí yín ṣe mo kàn fẹ́ gbọ́ lásán ni. <laughs> akéwèjà mọ́sá ohun òkè ni o sẹ́ẹ̀gbẹ́. a ní nǹkan sí ní tí mo fẹ́ fi mo fẹ́ gbọ́ lásán ni. ó dáná. Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rè o ẹ wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bà mí lé ìbàdàn ni mo wà o. alágbèmọ̀ rẹ o.